fífi ẹ̀rọ kọ̀ọ̀kan bá lè sẹ́ni kan ẹ̀rọ dára ẹ̀rọ náà lè fi ẹ̀rọ sọ̀rọ̀ àti ẹ̀fẹ́ nìkan àti ẹ̀rọ náà lè wẹ̀ sí i olùdá ẹ̀rọ tí wọ́n á ti rí sí ìdá lọ́dọ̀ wa ẹ̀rọ tí wọ́n mọ̀ sí ẹ̀kẹ́ ní ìdá lọ́dọ̀ iná làwọn ti ti láìbírárì lẹ̀ lórí ti ti ta gbogbo tíra bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ máa kà tó àmọ́ àwọn àlọ́ ló kó èso tó yé yẹn tó ló kó èso àwọn ọ̀dọ́ sẹ́mi láti fi bá tuntun sí ọ lọ́wọ́ ó rí i rọ́ là pa. tó wọlé tó pinnu ìlà ni nàìjíríà àjèjì náà wọ́n ní ọlọ́kọ̀ọ́rọ́ alẹ̀ fẹ́ẹ̀nì kan àyàfẹ́ tí máa ń ba ayé ti wẹ̀ bí ti pa àwọn ẹ̀mí náà sọ fún ẹ̀yà lọ́dọ̀ sọ́kùnrin àdìwà àdìwà ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìmọ̀nà ọlọ́run tó ti fún wa látara àwòrán àyè ìdáyà tó kéré ṣẹ́ wọ́n ti lẹ́lẹ́ wọ́n ìdáyà tó tó bẹ́ẹ̀. tó ìfini màná ti ká tọ́ka fún ni kọ́ náà àti ìfini màná ká fún ni ti kò ń kẹ́kẹ́ sí màná títa tọ́lọ̀ ọ̀hánà àwọn wa fẹ́ kí ẹ má sọ̀rọ̀ alẹ́ fẹ́ nìkan o àyàfẹ́ tí máa ń tẹ̀sẹ̀ yín láyé yóò ta ahadùn mẹtìlámà òkè tó torí kẹlòmí ìṣe yàtọ̀ sí yín kọ́mọ́bà àtẹnu tí ó lè wọ látọ̀lọ̀ fún yín. lọ́lá o wọ́n ní bẹ́ẹ̀ ló ti dẹ́ pé ọlọ́mọba sọ̀rọ̀ àdá ọlọ́mọba ní ìjìlá ọlá pé musa òfin pọ̀pá gbá òkúta omi jáde ọlá pé musa òfin pọ̀pá òfin náà yòó òdò pín sọ́nà méjìlá ọlá wípé ọlá wípé ẹ̀ ṣé tí a bá wá tàǹtí ń bẹ lọ́dọ̀ táwọn náà wá dìgbà ní ìkọ̀kọ̀ amúta àwọn náà ti ń kà táwọn wọn ní ìkọ̀kọ̀ amúta ni náà kìí sàwọn wọn jù ẹ dákun sí ìyàwó dìgbà ní ìkọ̀kọ̀ amúta náà anabi Harun alayhi salam anabi ni abe sa anabi sẹ́yìn ọ̀pẹ́ torí ta anabi Musa lọ́wọ́ tuntun náà nìkan òjijì ọlọ́wọ́ ṣé pọ̀pá ìlú mùsà tọ́ba tó wà haruna tí yóò ti tẹ̀lé máa ṣe. ẹ̀ka nàbì ló náà kò ní ṣe tó wà ní pọ̀pá rẹ̀ tí wàá bọ́ tó ẹ̀ ní nàìjíríà báyìí. náà ẹ wo musa ẹ wo haruna ẹ bẹ́ẹ̀ ti jọ́ máa yá tó ti ké torí ta lẹ́bi musa lọ́lọ́ ti tẹ̀ lẹ́bi haruna ló ti tẹ́ tó bá lẹ́bi musa ìtàn ọ̀rọ̀ kókó ń bẹ lórí ahọ́n tó máa ń sọ̀rọ̀ ìyá pé òun fẹ́ kó kọ́ ọmọ yóò ràn àwọn kó o sí lágbúgbá lẹ́gbẹ̀ẹ́ kó torí kó ní bàa máa ṣàlàyé ẹ̀kọ́rẹ́rẹ́ fún wọn lórí tó máa sọ ọlọ́sìn ló ń gbà ọ̀ṣun náà ló ti tẹ̀ yàtọ̀ sí ìwọ́n kì í ta wọ́n pọ̀ síbi tẹ́ wọ́n tó wá ní táǹtì tó wà fún yẹn ní tìó ọ̀rọ̀ àtọ́ lé àwọn àbúrò rẹ̀ náà ti ń gbé parí ká táwọn náà wá tẹ́ wọn ní ṣé àwọn kò wò na lásán àtìlẹ́gbẹ̀ẹ́ àti ànábì ọlọ ẹgbẹ ànábì musa gbà pọlọ máa jọ ga púpọ̀ ó ní kọlọ ló sọ yìí òun ní Hárúnà kó ṣe ní ẹni tí ó na lánà bá fún ọ ṣe lánà bí ìtòrí rẹ ǹjẹ́ púpọ̀ fún ànábì musa bá dọwọ Hárúnà tó nà tó ti sọ̀rọ̀ oníṣiṣẹ tí anabi harun alayhi salam tó bá kọ́ ọba bíyá ó ti kí kọ́ náà ní ọjà dé ṣùgbọ́n anabi musa tó ń bá kọ́ ọba bíyá tó bá yọ amálẹ̀ bí ó òṣìṣẹ́ wọn náà tó tó láti fún gbogbo wọn náà. ǹjẹ́ ilé ìdúró tó ti wà lọ́dọ̀ àyẹ̀wò yìí nínú àlọ́ wà lọ́dọ̀ àwọn mùsùlùmí tọ̀rọ̀ ọ̀tà mi wà ẹnìkan wá kọ́ sára plate number rẹ̀ ikú kọ̀ọ̀kan anabi musa ọwọ́ ọ̀lọ́wà ipò oníṣẹ́ ìyẹn ní kékeré tó ń ṣe àdàmẹ́sì wọ́n ti sọ̀rọ̀ sáwọn rọ́ ha wọ́n mọ̀ múta pọ̀ ẹ wà lẹ́nu múta láti jò pọ̀ mọ́ àwọn ìdíjẹ́ rà abẹ́rẹ́ nìkan bẹ́ẹ̀ tọ́ dájú fún àwọn àdúgbò kan àti òkú ní nàìjíríà bá wọ́n ti la pàtà mẹ́fà tọ́ ẹ̀ fọ́ máa ti sọ̀rọ̀ wọn ní nàmà tó. eléyìí fi hàn wá wípé àwọn ìyàwó ti sọ pé ẹlẹ́sìn fún ọmọ ẹlú dáná nítorí fún ọmọ bàtẹ ní tó lùú ọ̀la dání. ànábì musa ló ló là ń kì í tẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ànábì musa ló ní àjùlọ kì í tẹ̀ ọlọ́run fún ànábì musa kì í tẹ̀ ló fún fẹ́ wọn sara ń jẹ ìgbẹ́ mẹ́jọ wọn máa ti ń bẹ lọ́dọ̀ wa kò sí àwọn ọmọ bàtẹ lùú ọ̀la dání. àwọn yóò hẹ́ ẹlẹ́dẹ̀ wọn máa ń dín bẹ́ẹ̀ lọ́dọ̀ wa kó má jẹ́ ike ni wọ́n lò láti máa bá wa ti pàǹpà níwájú ọlọ́jọ́ pẹ̀lú àkùyá àmọ́ tó ti bèrè ni wá tẹbi mbẹnu tíra ti mbẹ lọ́dọ̀ yín tẹ gbà gbọ́ kẹfẹrí ni yín wọn ni ẹlẹsìn wọ yìí ìgbésẹ̀ tí a má bàa fi ti àwíjàre níwájú Ọlọ́run kí kẹfẹrí làwọn ẹ̀dá kò sí kẹfẹrí náà ni wọn àti ọsẹ kẹfẹrí adìrí ti mbẹ lọ́dọ̀ àbá àti sẹ́gbà tá a tó rí sọ́wọ́ àlọ́dọ̀ wọn la tó rí àbí inú àlùkùránì la ti rí inú àlùkùránì la wá ti rí àlùkùránì bí tó àtìrí èèyàn bí tó àtìrí èèyàn tó pamọ́ ní. a níbi láti rí pé funfun ni àti dúdú àmọ́ àlùkùránì ti tó àtìrí ẹ̀ ó ní bẹ́ẹ̀ ní síra tó wà lọ́dọ̀ ọ̀rọ̀ nípa anábì Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n gbogbo yín ẹjọ́ bímọ pọ̀ ẹjọ́ tètè ẹjọ́ pamọ́ torí káwọn ọmọlẹ́yìn ọmọ bàjẹ́ ìlà ṣùgbọ́n ọlọ́run ọba wa ó ti sàdéhùn lójúdó sí làdéhùn والله مسلم نوره ولو كره المشركون ọlọ́run ọba yóò pè ìmọ̀ rẹ̀ kọjá kó ti máa wọ̀ ẹ̀wọ̀ mọ̀ bẹ̀rẹ̀. wọ́n gba islam àti ọba islam wọ́n gba islam islam wọn ti da wàlúwà islam wọn da ìgbẹ́ ní ìjọba wo àwọn ẹ̀yìn pọ́ọ̀lù nínú àwọn ìgbó a ìjọba gba islam wọn ní agbára. ìjọba wo àwọn ẹ̀yìn pọ́ọ̀lù nínú àwọn amẹ́ríkà ìjọba gba islam wọn lágbára. tẹ́lá ọmọ ọmọlẹ́yìn paul nínú àwọn brazil argentina ìsọwọ́pọ̀ islam náà ní agbára europe ìsọwọ́pọ̀ islam náà ní agbára. ẹ̀ẹ́d nígbà tí france láìpẹ́ yìí wọ́n fẹ́ lo iná pẹ̀lúmá ìpè ọ̀tàkù french civilization. àti ah, ah, french civilization náà ló ní kálukú lè ṣe ìjọba wọn. àbí bẹ́ẹ̀ kọ́ lórí ìfẹ́ ní Europe revolution ti bẹ̀rẹ̀ ó sì dá lórí pé let everybody live as they like ah, ó wù mí láti bójú mi tí ilé yìí ti tako French revolution kò yẹ kó tako ìgbà tó ti fẹ́ẹ́ ló wù láti ti gbogbo òsì rẹ̀ lẹ̀ láti a to z gbọ́dọ̀ ti ta ọbẹ̀ máa ní owó bẹ́ẹ̀ ẹni kò burúkọ tako làákàyè bólú tí wàá tako làákàyè tó wù láti gbogbo ara jẹ bẹ́ẹ̀ lọ pé Islam ni wọ́n bá yà ودوا لو تكفرون كما كفروا هو kẹyìn náà ṣe kẹfẹrí kẹlẹ báwọn náà ti ṣe jẹ kẹfẹrí fàtẹ fúnrún ẹgbẹ wá kí gbogbo yẹn bá dọdọ wá. inú ẹni tí wọn kọ fèsì máì wọn sì bẹ̀rẹ̀ sí lòfin yìí o kẹlẹ ọ̀rọ̀ rẹ nínú nígbà tó ti gbé kọjá lórí ìgbìmọ̀ àbòrìkà ó lé ìgbìmọ̀ àbòrìkà tó tóbi ẹni tó kọ́ fífi máa yìí kẹ́lí bá gbọ́n yìí lọ́gbà islam arábìnrin kan yìí ọmọ france ọkọ ìwádìí ọmọ algeria ọmọbìnrin yẹn gba islam torí ọkọ ọkọ pẹ̀lú mùsùlùmí arábìnrin yìí ni wọ́n ti islam islam rẹ̀ dá ó ń gbòòjì ó sì dráì torí àgbòjú òkú ká má dráì torí yẹn kúkú gbòòjì ọgbà yẹn tó fi mọ́tò gbà yẹn láì gbòòjì àbẹ́ ìyọkùn tẹ̀ wá lọ àbọ̀sílẹ̀ rẹ̀ tẹ́ka máa parọ́ pé mo tó gbà tó gbójú ní gbígbá yẹn o ẹgbẹ́ tí lọ́wọ́ ló tún yín tún ní ilé ní ilé rí rẹ̀ fà á tó olùdè ní arákùnrin wa mọ́tò ọlọ́wọ́ wa dáa jù. Èyí tí wọ́n gbà wà fún àdéhùn tó ti fi ní onímọ̀jọ́ ojú rẹ̀ àwọn fẹ́ wò sí tọ́tù tó wà ní láìsẹ̀ àbá bàbá aláṣẹ yìí tó wọn fi ti máa jẹ ọdẹ yẹn kàlá gbogbo náà títí torí ọmọ france wọn gẹ́gẹ́ náà àà tó bá tẹ̀ ẹ̀jẹ̀ kọ́ ọmọ nàìjíríà sẹ́nu fún wa ọlọ́dẹ á ní ọlọ́dẹ á ní wọn kàn wá lábùkù pọ̀ láyé àmọ́ ọmọ france tó ti gbé góòlù lẹ́jẹ̀ tiẹ̀ náà kì í somi wọn kàn lábùkù torí kí ni èsì èsì torí kankan àbí torí islam wọn máa nàkọ́ ọmọ mi hàn. إلا أن يؤمنوا بالله العزيز الحميد وتدري ما في أجماع في القرآن ogun òyìnbó ọgbà islam bíi bọ́mọ pé ntọ́nà ní ká ṣe o yẹ òun ṣe. subhanallah òyìnbó ni ẹ̀ka ti jáde ní nàìjíríà ní ìsìn tó ní ìwà lọ́wọ́ kó mi ọ̀rọ̀ o. ẹ wò fẹ́ o ó ní ọlọ́run ti kúkú lọ́wọ́ ìjẹ̀lú báwò alukurani wa ń kọ́ gbólóso òkúkú mọ̀ ká kó ní ẹ à ń gbójú àti kí ní ẹ ìtayẹnu alani àwọn olóko lè dá ẹka dí ìtàn mẹ́rin tó wà lọ́wọ́ ṣẹlẹ̀ ó ní wọlé ẹsẹ̀ nípa pẹ̀lú ọ̀hìnà obìnrin tó gbé ẹ̀sán àwọn kò fẹ́ ṣe hajj àyọ̀mọ́ra kò ní ojú gbà ní ó túmọ̀ sí pé tí ọ̀gá jẹ́ pé ṣe hajj àyọ̀mọ́ra ń ó túmọ̀ sí pé yóò sọ̀rọ̀ ṣẹ̀rí àti àti ìdílé bẹ́ẹ̀ ní Bukhari àti Muslim kódà níbi kí yẹn lawa àìsà lọ́dí ẹ̀rọ àwọn àná gbogbo wọn náà máa dìde yìí àwọn náà sì sọ fún wa wọn lè sọ lọ́wọ́ àwọn àdìwà ìrìsílẹ̀ ìgbà táwọn ń bẹ lẹ́yìn rẹ̀ láti kó táwọn gbé ìrán táwọn ọkùnrin àjòjì bá ti fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn àwọn tó sọ àtọ̀kálẹ̀ látòkè àwọn kò gbójú àwọn tó há àwọn àti èyí wọn tún kọ́ mọ́ lò bẹ́ẹ̀ òun ní kíni èyí tí máa fẹ́ ìdílé lásán lẹ̀ àmọ́ kò burúkọ tó ta bójú torí káwọn ọkùnrin ọlọ́kùnrin ọmọ yìí subahana bí islam ṣe rí ó clear àmì tẹ̀lé fún àwọn tí àwọn ṣe lọ́pọ̀ àlọ́ lọ́pọ̀ tí wọ́n ti rẹ́ ti lọ àpò pé ẹ wá ara gbàjú àrùn wọ́n pè sí àwọn onígbèsè gẹ́gẹ́ bí ètò ìdílé máa kó wọ́n ṣe máa pé kò kẹ́. arábìnrin yìí wọ́n kàn láwọn torí kọ́kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́rọ àwọn ìbò tó tí wọ́n gbọ́ ọlọ́run wa gbọ́ tẹ́lá bá wọn pàdé èyí tó ṣe pé ìsúmáìlì yóò fi sọ̀kà ó lu àwọn kẹ̀kẹ́ kékeré tó ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn náà ti wáyé wọ́n ti mọ òótọ́ lóòótọ́ wọ́n ti mọ àbàjẹ́ lẹ́kìnnì ní ìbàjẹ́. tọ́ mọ́bùdúmọ́ nígbà bá ti dọ́kan wọ́n wẹ̀ gbàgẹ̀rẹ̀ mọ́ tó bá ti ti dọ́kan kẹ́ẹ̀tì ní kẹ́ẹ̀ máa wọ̀ tó bá ti ti dọ́kan pàtàkì kẹ́ẹ̀ máa wọ̀ bí ti wà wá tẹ̀wọ́n kébi kan ní ti bẹ̀rẹ̀ tọ́wọ́ lóòótọ́ lọ ẹnìkan ní France kí ló bí lórí òkú tí wọ́n ti bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nǹkan fún ìdúró pin mùsùlùmí ni wọ́n wá lọ sílé ìgbìmọ̀ asòfin pẹ̀lú bínú ọlọ́ta gbogbo wọn pé ṣé eléyìí náà ní civilization France civilization France ní kíkà kó ṣe ìjọba wọn kó ìlà ìlàwọ mọ wá ní ilé yín pé màá ta ilé yìí tó wọn parí tí mo bá tà wọn láwọn gbogbo ìkọ̀kọ̀ tó bá mú pẹ̀lú òṣìṣẹ́ ọ̀sán fáìlì one hundred and fifty euro àbí one thousand five hundred euro something like that gbogbo ẹni tó bá mú màmá bá a san pẹ̀lú owó fifteen thousand ẹwọ islam hàdà owó islam gbogbo ẹni tó máa ti mú kọ́mọ ọ̀bọ̀ máa san fáìlì òun á sírò yẹn mílíọ̀nù fún ọ̀rẹ́ kálí àwọn ìwé ìròyìn wá ní gbogbo bíi tí ń bojú france náà tí wọ́n ti torí rẹ̀ sófin òfò fún òfin two thousand dollars wọ́n wá sí òpin fọ́tò kan àbọ̀ gbogbo ẹ̀sẹ̀ bá mú wọn kápẹ́ wọn mú wọn lójoojúmọ́ yóò máa sanwó. ilé ìṣúná sí islam ní agbára púpọ̀ ìmọ̀lì tó bá ti wọnú ọkẹyà wọ́n dàbí mọ́tò tó dábòló lásán tó wá gbé jìnnì sí bí èso ṣe tòkun bọ̀ tó jẹ́ tó tún agárá tí mọ́tò bá túlẹ̀ ẹsìn kọ́ ní ọ̀tá níwájú rẹ̀ tòbí sàn tẹ̀lé tó ní ọgọ́rùn yìí kẹ́kẹ́ máa máa ti lọ láyé islam ní agbára púpọ̀ islam ó ní agbára púpọ̀. ibi tí wọ́n ti sọ eléyìí tọkùnrin ti sọ̀rọ̀ kó tó di pé ibi tọkùnrin yẹn ti sọ̀rọ̀ kó tó di pé lẹ́sùn subhanallah àwọn mùsùlùmí ti ń fò láti gbogbo ilẹ̀ lábáwá gbogbo ẹ̀yìn ọ̀pọ̀ wẹ̀yìn wọn ni kọ́mọ̀wé kálí rẹ̀ ọmọ ọbẹ káyọ kó sí àkáǹtì àtàwọn ọmọ ọgbọ́n owó ní. ṣé wàá sàmùlẹ̀ náà torí ti ilé ìgbà yìí bí ìmáàlì ṣe rí àtọ̀tọ̀ àwọn náà ti kí àdínì tó ti kí ẹ̀sìn fún un lè torí ìgbà ọkọ̀ ìbòrí torí bí bí ìnukun jáńpé báyìí ó gbé torí lóyún náà ò ní ìyèjà tọkọ bàjá tó tó fi rú àwọn òṣìṣẹ́ ìrìn ẹ̀ṣẹ̀ kan ọ̀rọ̀ jù ẹ wá ní ẹ ẹ mẹjọ owó orí ti bẹ lọ́dọ̀ wa wọn mẹjọ fún ọmọ báwa jàdàgbé la wọn á jọ Ọlọ́run àti náà àti màmá jìnnà ni bí wọn wá màmá jìnnà màmá nítorí kékeré ni wọn ròdòdò àwọn ọlọ́pàá láti bẹ. قل إن الفضل بيد الله. Ìdí òye àwọn ọ̀tá ìsìlámù ọwọ́ Ọlọ́run àtìlọ bí ànábì kò sì máa jẹ́ ànábì ọwọ́ ta lọ́wọ́ ọwọ́ lọ iná ló sì fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìpinnu tí yóò fi kọ́ mẹ́ta ànábì mọ́ tí ẹ bá ń kàbí ní ọjọ́ orí sọ òkúta ní ọkọ̀ dára. ẹ àwọn akẹ́lẹ́ wọn ti jẹ́ ànábì tẹ́lẹ̀ ẹ agbábì kan ní gbọ́ ara ànábì kó tó ń bì kẹ́yìn kọ́lẹ̀ pin ọlọ́wọ́ ó sì ṣe eléyìí lánàbì ó ní kó wá látàgbọn ismail àlejò sọlá sọsẹlẹm ànábì ní ọwá gbàbẹ yàtọ̀ sí ànábì ismail ọmọ ànábì ibrahim àlejò sọlá sọsẹlẹm títí tó fi wá sórí ànábì sọlá sọlá ànábì nìkan tó tún adé ànábì kẹta lágbàmẹ ọ yàtọ̀ sàgbọn ìta tó fi yàkú yàkú tó fi ọmọ méjìlá tí gbogbo wọn jẹ ànábì ọlọ àti táwọn ọmọ wọn jẹ ànábì ọlọ táwọn ànábì wọn wá láti rẹ tó ìpínlẹ̀ náà lànábì musa ànábì ìta gbogbo wọn náà tó fi wá sàkàrí yáyà yáyà gbogbo wọn ọwọ́ àgbọ̀ ọlọ́wọ́ àdúgbò kan wà lágbọ̀n bí lọ́wọ́ ayé ayé àdúgbò tó ti wà lágbọ̀n bí kí ló ti táwọn èèyàn sọ àwọn tó wà lágbọ̀n bí wà ní ọ̀kan tó wà bẹ ilé ẹ̀gbà gan ni lọ o torí pé mọ́tò yẹn gba wrong way àwọn òbílà torí ilé kúl iná fọ́túlá bìyẹ́ ìlà ẹni tó wà kọ̀rẹ́tì ọlọ́run ò ní bí torí ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni àtìlọ ọlọ́run tó lọ sí fún wa ó fún láti lọ ó sí lánàá mi máa kún tètè tèrè malkita wọlé ìmà wọlé kìjà àná òmùrán náà ti fi ìmà nàṣà ìwọ ọ̀ma kí ni ń jẹ́ ìgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ọ̀ma kí ni ń jẹ́ ìgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ìrìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kí ni ń jẹ́ ìgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ìrìn ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó má ó sì má kí ni ń jẹ́ tíra pé ọlọ́run ti ẹ̀ sọ tíra kankanlẹ̀ fẹ́ nìkan wà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó má nípa rẹ̀ tẹ́lẹ̀ walakin ja'alnahu nuran nahdi bihi man nasha ṣùgbọ́n àwọn ọlọ́run ọba ṣe ní ìmọ̀lẹ̀ èyí tá a máa fi fọ̀nà mẹ́ni tó bá wù wá nínú àwọn ẹrù wa. ìjẹ́sílẹ̀ ìbá yé wa àmọ́ ìpè àdúrà ọlọ́ọ̀ni ní títí tó ti àlẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ àdúrà àdúrà sẹ́lẹ̀ ló ti ṣẹ́ yóò fi ìgbìmọ̀ yẹn ṣá ẹni tó bá wù ló máa fún ṣùgbọ́n òpin ẹni tó fún náà àlẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ àdúrà àdúrà sẹ́lẹ̀ kò sálẹ́bí mi mà kò sóòtì sẹ́mi mà lẹ́yìn kánú lẹ́yìn àlẹ́kọ̀ọ́ Muhammad ọmọ Abdullahi ara Mẹ́kà sọ̀rọ̀ àdúrà àdúrà والله واسع عليم ọlọ́run bá fẹ́ẹ̀ láyè ó bu àyà láti lọ ó bu àyà láti lọ tọ́kọ́ wa múnú rẹ̀ tó kẹ́lí tó wù àti tẹ̀ wọlé mẹ́lẹ́. àlè olóòtú ní màdìgbà ẹni tí màá ṣe lánàá rẹ̀ ẹnìkan nítorí ló wò wáyé o kò lè torí rẹ̀ lánàá rẹ̀ ẹnìkan torí pé ìwé orúkọ yẹ ẹnì yọkù lábẹ́ sí ànábì orúkọ náà ló ṣe lábẹ́ eléyìí náà ọdẹ táwọn ẹ̀rọ ní ẹ táwọn ọ̀sọ́ra táwọn ìtara wọn jẹ nítorí ìlara kì í tàbí fún wọn kan wọn eléyìí ètò fún wọn gbádùn kó ló ti nà lóda lóda lọ ẹbí wọn gbé ìmọ̀nà wọn ìmọ̀nà lọ́wọ́ sí ìmọ̀nà lọ́wọ́ ẹ̀ nígbà wọn kàkà bẹ́ẹ̀ náà àwọn sí náà ọ̀pọ̀jù àlàsílẹ̀ wọ́n àbúwá ti rìn àlè ayà ní tọ́ka sí pé nínú orúkọ ọlọ́run bá wa ọba tó dára òun náà ní àlùwà àtẹ nínú orúkọ ọlọ́run wa ní àlàyé torí ti ẹgbẹ́ ìgbà àlùwà àtẹ ọba tó gbá yìí lọ́rọ̀ ọba tó gbá yìí lọ́lá ọba tó gbá yìí láti lọ àlàyé ọba olùmọ̀ tó ti fi ìmọ̀ rẹ̀ àyè máa pọ̀ síwájú rẹ̀ àyìnbó sì ní gbẹ̀yẹ̀ ìtumọ̀ àlẹ́ ìyẹn ọmọ gbogbo nǹkan àyìnbó kan ò síwájú ẹ̀ àyìnbó sì ní gbẹ̀yẹ̀ ọlọ́run àtọ́dá wa torí ti eléyìí báyìí nínú orúkọ ọlọ́run ọba ti di àlùwá ẹ̀fẹ̀ ìwọ́n lè fẹ́ lọ bí wọn ọlọ́run ọba ní àlùwá ẹ̀fẹ̀ fọwọ́ ti fẹ́ẹ̀ lè fi èrè ti pè wọ́n ọlọ́run tàbí láyé ni máa ń fi kì torí bí wọn ọlọ́run ọba tó ti fi kì ọgbà yìí ọgbà yìí láti lọ tòbákanáà àlàyé wọlọ́wọ́ àwòrán fáàlì lẹ́nu ní ìbá jẹ́lẹ̀ tí màá mi kọ́ńtì kò má eléyìí lẹ́nu ní ọ̀rọ̀ ọ̀rọ̀ kó sì lè wò sí i. eléyìí tó túmọ̀ sí pé a lè sọ ọmọ wa ní abdulwáàjà a lè sọ ọmọ wa ní abdulwáàjà a sì lè sọ ọmọ wa ní abdulhali gbogbo eléyìí tó ń gbọ́ kọ́ ọlọ́run wa yẹn. ìwọ́n wá sí ìwò kí èso kọ́ ọlọ́run الواسع قوات ومانيكني عبد عبد الواسع إليه أما كنيك وسع أعوذ بالله أعوذ بالله عبد الواسع سؤال لنا قوامنا ثم أنا بس ما بين أنت بس تواتيم وما دام وما هو أنا إلى بتوع دام ẹ ti pè mí ni tẹ ẹ bá pè mí màá dáhùn torí de eléyìí eléyìí àfihàn wa wípé orúkọ kálukú náà lọ yẹ ká máa fi pè é lọ yẹ ká máa forúkọ àwọn èèyàn jẹ fún wa. lẹ́yìn ilé ọlọ́run bá wá ní يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ọlọ́run bá wa a máa ta ẹni tó bá fẹ́ lẹ́tà àtìkẹ́rẹ̀ àmàlànsá ẹni tó bá fẹ́ lẹ́tà àtìkẹ́rẹ̀ yóò ti kẹ́rẹ̀ bí lọ́wọ́ wù àtìkí pẹ̀lú kíkọjá lẹ́mí ẹni tó máa ń bọ̀ lọ ìyẹn ò lè fi tètè sọ̀rọ̀ wọ́n ti dá yóò tẹ̀sẹ̀ tó bá fẹ́ yóò ti mànà ilé ìjọba àwọn àtọ̀sẹ̀ alḥasan àti mujahid àtàwọn míì àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ibn Jurayj àwọn ni yọtọsọ bí rahmẹtì mayẹṣẹ bí Ọlọ́run ọba àwọn àṣà ìjọba fẹlẹsà pẹ̀lú kẹrẹ ayẹyẹ lẹẹrí wọn kúrán Islam Ọlọ́run ọba àwọn àṣà ìṣà àwọn àṣà ìjọba fẹ afẹ mùsùlùmí àbí torí pé àwọn àṣà náà Islam náà fẹ kékeré yìí Ọlọ́run ọfẹ wọn ọfẹ wọn fún Islam ọfẹ wọn fún ìlú àtúntò ìgbẹ́kọ̀ọ́ tí ọba wà kó ṣe wò. torí ẹ yàtọ̀ sọ̀rọ̀ ìrọ̀lẹ́sẹ̀ ìmẹ̀ ìyẹ̀ṣà wọ́n ti ní alukọ̀rán ibi ọlọ́wọ́ ma àmà ẹ̀sẹ̀ tí wọ́n fẹ́ fún ìkẹ́ ìyẹn alukọ̀rán yóò ti wọn náà lọ́kàdún alukọ̀rán yóò ti ti wọn náà lè fi àtẹ́nìkà olùkọ́ àtẹ́nìkà olùkọ́yà àtẹ́nìkà olùyìn àdúlọ́ni ẹ̀ẹ́dì níwọ̀n bẹ́ẹ̀ nù àwọn èèyàn náà ẹni orí ńlá ni sẹ́nu ní ìdílé tó ti pé mùsùlùmí náà ni yóò kàn máa wò ní gbàtàgbàtà náà kí ilé ìdìbò ní olóko títí ọlọ́run ti di ẹgbẹ́ àdúgbò bọ́lọ̀ yàtọ̀ sọ̀rọ̀ àmọ́tẹ́yẹ mẹ́lẹ̀ẹ́sà ẹni tí wà wú ọlọ́ lọ́nà ọba náà oníkẹ́ kọ́ á ti mùsùlùmí nìkan lọ́nà ọ̀hún láwùrán ọmọ akẹ́kọ̀ọ́ máa ké nínú síra ọ̀sàgbọ̀dọ̀ يبقى صنع حديث عبادة بن الصامت رضي الله عنه قال صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بأم الكتاب ممكن في ما في فاتحة أو ما فاتحة في كتب ممكن في ما في فاتحة ولا ما فاتحة في كتب سيلي اسمع سيلي فاتحة كتب قرآن يلو يلو مسلم طبعا مسلم في فاتحة kò sí. gbàtọ́ lọ ní kọ́kọ́rọ́ ọmọ máa tẹ́ quran Ya, Abu Hanifa ní gbogbo tó bá ń yẹn yẹn lè ké lórí o àwọn olùmọ̀ yóò fún ẹni rárá rárá kọ́kọ́rọ́ ọmọ máa tẹ́ ẹni tọrọ yẹn lọ́kọ́rọ́ náà àìsí al lọ sí àtẹ ha torí pé àlẹ́lí tẹ̀yẹ sáà tẹ̀yẹ sáà tẹlifọ̀rọ̀ pé ìdìdìnà ìdìdìnà ìdìdìnà gbogbo yóò fi sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́sọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbà abẹ́ tiẹ̀ kọ́ kan ìdìdìnà sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́sọ̀ fi lẹ́wọ́ àgbà àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí tó bá wú alábàlú rẹ̀ yà ayọ́ ẹlẹ́dínà àmàlù ọ̀hún ọ̀hún ọlọ́run yọ aláìsá wò ó àmọ́ bí ti bá tíà kọ́ nígbà bá tíà alhamdulilayi kó fi èèyàn lọ́mọ bá jà sí pẹ̀lú ìjẹun sí lẹ́lẹ̀ o. يختص برحمته من يشاء ọlọ́mọ ọba a máa ṣẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ pẹ̀lú gẹ́rẹ́ àtẹni tó bá fẹ́ lánàbì àkùnà mẹ́ni tó bá fẹ́ àtẹni tó bá fẹ́ ní mùsùlùmí àfi àkùnà àdìsá ẹni tó bá fẹ́ lọ́rẹ́ والله ذو الفضل العظيم ọlọ́run ọba wa òun náà lálájú lọ́la òun ni ọba tó di àjùlọ lájú lọ́la ìwọ tó ń fi àjùlọ àjùlọ orí ilé ayé àjùlọ orí kálówó àjùlọ orí kálọ́lá eléyìí ọkùnrin kọ́ torí ẹ̀ lọ́sọ̀dẹ́ fún àti fẹ́ wọ́n máa kíláàsì ẹ̀ríkẹ́ náà àti àti wọn lọ sọ́nà sọ́nà ní kẹ́kẹ́ pé ọlọ́ọ̀hùnmá dáhìlì àbùwàbà rahmẹ́tì ọlọ́ọ̀hùnmá dáhìlì àbùwàbà rahmẹ́tì ìlú ọlọ́mọ bá tí àwọn àgbẹ̀sọ̀ kẹ́ẹ̀kẹ́ fún mi nígbà tá a bá fẹ́ wọ́n kíláàsì ìgbà tá a bá jáde ọlọ́ọ̀hùnmá dáhìlì اللهم افتح لي ابواب فضلك اللهم افتح لي ابواب فضلك jẹnlọla jẹnlọwọ jẹni jẹni islam ọ̀sà kúkú wò ní tọ́mọ asọ́ra rẹ jẹ ike tọ ìwọ kúkú ní ìmánì ló ní òwúrò tọ́ba ti ní ìmánì tó tó lówó òwúrò. torí ẹ̀ náà lọ́nà máa sọ pé bẹ́ẹ̀ ìlà kúbi ẹ̀ ti sọ lẹ́tù bẹ́ẹ̀ ń tẹ̀sí òfin ọ̀rùn mi wà bẹ̀tẹ̀ wú bẹ̀rẹ̀ fọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn. واذكروا الله كثيرا لعلكم تفلحون كما تكونوا في مسابات فانتشروا في الله ẹja lè kú lọ láti pé kẹtù òṣèlú wọn láti pé ìlú òkú níbi tẹsán ìlú وانتشروا فانتشروا في الارض اتفقوا كيف وابتغوا من فضل الله كما هو الناس اليوم كالقرب وما oṣù ọwọ́ kọjúmọ́ sí ọwọ́ rẹ̀ ẹ oṣù oṣù kọ́ kọjúmọ́ sí oṣù rẹ̀ fún kárakáta kọjúmọ́ já rẹ̀ sí dá ẹ máa tọrọ náà sí lọ́lọ́. وابتغوا من فضل الله واذكروا الله كثيرا ان تدعوا الله توفيق الله توفيق توفيق وما يدع تبارك وتعالى توفيق ما يريد تبارك وتعالى tọ́fẹ́ láti ìlà tó bá ti lè sùn ní ìdè tọ́fẹ́ déyàn pàtàkì ah, ntí o sì lọ́wọ́ ti tọ́ka yìí wọ́n kúrò wọ́ọ́ kẹ́kẹ́ yọ. níbi tẹ́ ẹ̀ ti ń wá sí lọ ẹ máa ti rántí ọlọ́lọ́pọ̀lọpọ̀ lẹ́nu sẹ́yìn subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم أما يوم أما يوم من وما جنع أما ولا وي آه أنت ما في بك يا واذكروا الله كثيرا تركني لعلكم تفلحون كلمة تريد kọ́ wọn yóò lè bá bá nẹ́ẹ̀dì tètè kọ́ lọ sí òògùn aṣọ tètè kọ́ sọ kàkà sínú ibi tẹ̀ ń pawó kó mú gbogbo èèyàn lọ́jà nípa àwọn èèyàn tó dá fún ọ àbí kẹ́nìkan wá sí ọ̀dọ́ ọkùnrin lóòrò lọ́kọ́mọdé ìlówó náà torí tẹ bá gbà lọ́dọ̀ ilé ọ̀kùnrin tó dé àwọn òbílẹ̀ ní ṣe kọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n kúrò lọ́ha kẹfìyà ẹ máa ṣẹ̀rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ eléyìí bẹ́ẹ̀ máa ń gbé ọ̀la yìí náà ti fún un lọ́nà tí ò léwu oríṣiríṣi dáadọ́ ọmọ wa bá níbi tó nǹkan ọ̀ràn kan torí lè wọ́n lọ́rùn lórí fọ́ọ̀lì àwọn yìí mùsùlùmí tó máa mú ọlọ́run ọkàn rẹ̀ gbọ́dọ̀ máa bá rẹ̀ gbogbo gbà á nítorí pọ́nà ni wọ́n sùn ọlọ́nà ní ìsèǹtì ọlọ́kàn bá rẹ̀ yìí òun ló ń láti lọ sí ìlú máa tọrọ rẹ̀ lọ́dọọdún ọlọ́run kò sì ní ìkàlà fún ọ ọlọ́run akọ́nà wa lọ́wọ́ kó tó wá lọ́kàn nínú ẹni tó ṣe wípé yọ̀rọ̀ ọ̀pọ̀lọ́wọ́ èdè àwọn tààkùn ìjọra kọ́nà gbé wa jẹ́ bí èdè wọn àti ètò ọ̀ràn àti ètò pamọ́ ọlọ́wọ́ àwọn gbé wa jẹ́ bí wọn. ọlọ́wọ́ wa àwọn ẹni tó ti ṣe náà náà tó ṣe kí wọn ọ̀hán ní tó bá yẹ kí wọ́n mọ̀ ọ̀sẹ̀ tí ó lẹ́nu kíra rẹ̀ bìyà ọlọ́wọ́ wa lọ́wọ́ fún ẹ̀sìn náà ni wọ́n máa lọ sí ẹ̀ náà dáwọn náà tó kàn ní ẹ̀ dáwọn náà lọ tí wọ́n ti nà sẹ́wọ̀ tí wọ́n ti jìnà sí lọ ọlọ́run ọba kò ti sọ fún wa ti gbà tí ìwọ lọ́ba tó láti lọ lọ́dọ̀ àwọn àtìlẹ́yìn rẹ̀ aláìsí kò sí nǹkan kan tó dùn fún náà ti wọ lọ tó bá fipá lókun ní ẹgbẹ́ fẹ́ lórí ti ẹlẹ́yìn à ń bẹ̀ wọ lọ tí ìwọ ni ọlọ́mọ fi ẹ̀sẹ̀ kan lẹ̀ sẹ́nìkan ni wá dá láì dá wa yìí àbíkọ́ ta kò lè ní ẹ̀rẹ̀ kan wà. aláàárẹ̀ ìrẹ́nu wa kọ́lá làbẹ̀ ẹjọ́ ní kò ká tẹ̀síwájú ọlọ́run nínú wa ọlọ́run yóò ká tà rẹ̀ ìfúbà sí àrẹ̀ ọlọ́run bá dà wọ́n ẹnìkan ní wọn tí ọjọ́ kú rẹ̀ bá wí tàkórí ti ṣe lọ́mọ àjẹ́ ọlọ́run bá àyẹ̀yìn tí ń dà wá láàmú ọlọ́run bá sọ́ọ́ jẹ́ kí nínú kó dínkù àyè wa ọlọ́run àti gbígbà tó ọkọ̀ fi ta wa lọ́rẹ̀ ọlọ́run alhamdu ashhadu an la ilaha illa anta astaghfirullah. Wàlíkọ̀ sẹ́wọ̀n. Thank you. náà wọ́n ní ǹjẹ́ islam faramọ́ kíkà sọ ọmọ wa lórúkọ irú èdè àwọn arákùnká wọ́n fi sọ àlẹ́ sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ pé àlẹ́ ẹni kọ̀ọ̀kan àbí islam ọ̀faramọ́ bí alhamdulilayi alhamdulilayi yìí tó kọ́ bá sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n jẹ́ orúkọ ìnagijẹ èyí tí èyí tó ṣe wípé wọ́n tara àwọn àmì sọ̀rọ̀ àdìsọ́lá wọ́n fi sọ̀rọ̀ orúkọ yẹn pípẹ́ ìpọ̀ kàtà. ṣé àwọn náà sì lè sọ ọmọ lórúkọ bá ń pè àlùfáà ní ẹnì pọ̀ kàtà kí èso orúkọ. kì í ṣe orúkọ ṣùgbọ́n kí bá jẹ́ ní ìfọkàtà táwọn náà fi ń ròyìn rẹ̀ òwò ṣùgbọ́n táwọn ti sọ èèyàn kan bẹ́ẹ̀ táwọn ti gbé o táwọn ti lẹ́yìn wọn àgbà náà tẹ́lẹ̀ kan mú wa oníkádàkùn ká máa láti àwọn tó jẹ́ kí bóyá àti fóònù àti sáyẹ̀ nígbà tí a bá ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa kò sí ìyàwó àgbà yẹn kàn án lọ gbà lóde torí pé ńgbà mí àwọn tí ó wà lára fóònù wa wọn lágbára nígbà tí máa ń dún ẹlòmíràn lè gbọ́ náà ń الحمد لله أنا أموالي orí obìnrin náà àtàyọ̀ bá tẹ bá sì bí wọn wọn ò lè ṣàlàyé tó múnadóko nípa ọ̀kan kan lọ́yọ̀ ìdí ni wípé gbogbo tí wọ́n sọ àwáwí lọ́pọ̀ lábẹ́ rẹ̀ àti tí wọ́n gbọ́ lẹ́nu àwọn babaláwo ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú islam ní kí gbogbo táwọn sọ ẹ̀rí ni látọ̀dọ̀ lọ ẹ̀rí ni látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam. pẹ̀lú wa iná ní al-qada'u wal-qadar nítorí wọn ti dá lẹ́jọ́ pé yọ fẹ́rẹ̀ alùpàdé ìtọ́lọ̀ pàlẹ́ gbogbo fún ọ lójú èdè máa lò eré ìtúwájú ní kankan ò lè lékún ní kankan ò sì lè dínkù nínú àyàn máa àmúwáyé lórí gbogbo ẹ̀rọ àmọ́ kọ́ lè tẹ̀ ntọ́nà wọn bá kọ́kọ́ òní láyé kò ní yẹ ó sì ní kúkú tó ní ntọ́nà ń ti ṣèdájọ́ pípọ́rọ̀ yóò ti ṣe rí nù kò kò fi yẹ ẹ òfìsẹ́ kan sí orí olórí ẹ òfìsẹ́ oníṣẹ́ ọ̀sùnmáàmì wọn kọ́ sí káfíńtà àdéhùn òbí ọkọ̀ àdéhùn mẹ́kò ìdí mẹ́kò ló ti lówó wàhálà iṣẹ́ rẹ káfíńtà iṣẹ́ rẹ náà sì ní mẹ́kò pépé téèyàn bá sì ṣiṣẹ́ lówó iṣẹ́ oníṣẹ́ ní ah sọ́nà ń kọ́ àkọọ́lẹ̀ tó gbìn yóò lòó ni ọ̀kọ̀ àkọọ́lẹ̀ tó dé kó gbìn yẹn máa ń lówó dáná ọ̀nà kó gbẹ̀ tí gbogbo yẹn máa ń lóta náà máa bá títí àṣà yorùbá ìgbàgbọ́ wọn láyé ojú dúdú nígbà tí wọ́n ti kẹfẹ́ rí ló bí wọ́n máa sọ pé ọlọ́run ọ̀tẹ́ nìkan kọ́ mọ́sẹ̀ ní láàrí láàrí kan sọ gíríngìṣì owó ni wọn ò pé ìyẹn ní kókó pé èèyàn lọ́lọ́ọ̀dà kọ́ gbọ́dọ̀ lówó fáwọn èèyàn ni wọ́n wá ń jí rẹ́díò wọ́n yí sí bá pẹ̀lú ọ̀ mánì mánì pọ̀ ǹjẹ́ ẹ̀ ló ní tani ẹni tí ò rí ìrìn àyè tiẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ rí ìrìn àyè tiẹ̀ lónìí. àkọọ́lẹ̀ ti bẹ wípé ẹnìkan bẹ tó jẹ́ ike bóyá yóò ti fẹ́ kà kótó tó ti fẹ́ nì kótó tó ti fẹ́ nì orí iṣẹ́ náà ló ti wà sí kó dìde ọwọ́ àti tẹ òdi lówó òṣìṣẹ́ òdi lówó ìṣẹ́ náà ẹ̀ kò sí gbogbo èèyàn ló ti fẹ́ lẹ̀ tó ti lọ sí sẹ́ni ni ìṣe gbogbo wọn ẹlòmíín wà tó ṣe pé iṣẹ́ tó kọ́ ṣe láyé owó náà ló fi ní iṣẹ́ mi tó tó ṣe owó náà ló fi ní ọ̀pọ̀ òṣèlú kan lọ sòtẹ́ wa ń ṣe orí olórí kan lórí ìdílé Islam ó fi hàn wá gbogbo tó láyé tó ṣe láyé àkọọ́lẹ̀ ìgbẹ́ kọ̀ wá burúkọ ọmọ abẹ lọ kọ́ ọmọ abẹ lọ wọ̀ lọ ṣe gbogbo àkọọ́lẹ̀ kọ̀ ọkùnrin lóore. اللهم اجعل كل قضاء قضيته لي خيرا من دعاء والله سبحانه وتعالى قال لا قال ملوري النبي صلى الله عليه وسلم وسن لا يرد القدر إلا الدعاء والسنت لي قال فدا فدعاء àwọn olùmọ̀wá sọ pé àkọọ́lẹ̀ ò sí yí padà kí wọ́n á lè kú máa wí pé kò sí nítorí yẹ́pọ̀ lẹ̀ padà fàdúà wọ́n lè tuma rẹ̀ lé pé àkọọ́lẹ̀ ti tiwájú pé bí ó ṣe rí ni àkọọ́lẹ̀ ti tiwájú wájú pé ọ̀fẹ́ náà ọlọ́run ti sọ ti báyìí. ó túmọ̀ sí pé babaláwo fún òun lè yí padà gbogbo àwọn onígbàgbọ́ọ̀gùn lọ kò lè yí padà tòótọ́lọ̀ kọ́ọ̀lẹ̀ kan àdúrà náà lọ́mọ wo sì mà níbi tí mo wá lè sọ pé ìgbà tó ti ní gbogbo tọ́lọ̀ bá ti kọ́ọ̀lẹ̀ kan náà yóò rí bẹ́ẹ̀ ṣé a lè lo àǹfààní yẹn káwá tó kù kálí ká máa sùn pé tọ́lọ̀ ti kọ́ ọlọ́run ti kọ́ pé màá fọ mọ́tò láyé bọ́yá mọ́tò wọn wà yọ wà ọgbà kọlọ̀ tó tuntun ọba tó kò tẹtẹrẹ á tara rẹ̀ mọ̀ pé yẹ àkọọ́lẹ̀ kó sì yà ní bẹ náà lìyà ti yọ. dèbò àwọn tàbí bíi àti sọlọ àtẹlẹ lè oní ọlọ́run ti mọ ọmọ àtẹlẹ òtún ọmọ ẹ̀ náà kó tó dá sọ́mà sílẹ̀ kí wọ́n lè túmọ̀ ká àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run ti ó ti sàmì sọ́mọ aná ó ti sàmì sọ́mọ àlùjẹ́nà tí wọ́n ti kó tó dá sẹ́mà tilẹ̀. kí wọ́n á ti máa ká máa ti lọ anábì sọ̀rọ̀ wá àti lànà ìrìnàlè sọ̀kò lọ́mọ yẹn dọ́rùn lè máa kó lè padà. ẹ máa ti sẹ́ ẹ máa ti lọ tọ́rọ́ náà ó ti dẹ̀kọ̀ pípa fún kálukú láti ti sẹ́ tí ó tọ́gbà pẹ̀lú tọ́lọ̀ ti pàkọ́ lẹ̀ rẹ̀. àmọ́ àkọọ́lẹ̀ síwájú àgbọ̀dọ̀ máa fà kọ́ọ̀lẹ̀ káfí máa tà wá lórí ẹsẹ̀ o níbi yẹn lọ pààyàn wọ́n wá mú wọ́n ní sọ wọ́n dájọ́ lé lọ́ọ́ ọlọ́run ti fà kọ́ọ̀lẹ̀ pé máa pa ni àwọn àtọ́tọ́ ọlọ́run ti fà kọ́ọ̀lẹ̀ pa pa wọn náà èyàn jalè wọn fẹẹ ké lọ́wọ́ wọn wá lákọọlẹ ti síwájú pé màá jalè á ti sọ pé àkọọlẹ ti síwájú pé wọn jalè á wà á ti kiri. ẹ̀rù sọ̀rọ̀ yìí ànábì adam àyè bẹ̀rẹ̀ ànábì muhammed sọ̀rọ̀ àyè sẹ́lẹ̀ wọ́n ànábì musa àtànábì adam bàbá ńlá ọkọ̀ fi hàn pa lórí ọ̀rọ̀ jíjáde bàbá ńlá wa lájẹ̀ ànábì musa kọ́ fún bàbá ńlá wa pé àǹtà adam fi wọ́n ní adam الذي أخرجت ذريتك من الجنة tó o kó àwọn ọmọ rẹ jáde kó o láti dẹnu àbí bẹ́ẹ̀ kọ́ ànábì ádámù àrẹ ìṣẹ̀lẹ̀ àwọn wa sọ pé kí ló dé tó ń bú mi lórí nǹkan kan tó wọn ti pa ọlẹ rẹ pé yọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kó tó dáa kí ló dé tó ń bú mi lórí nǹkan tó wọn ti pa ọlẹ rẹ pé bí òkè rí nǹkan lọ tó dáa ànábì sọlá àtẹlẹ ní bàbá ńlá wa wá forí àlẹ ìgbà pẹ̀lú ìgbà kí ló dé tó ń fún mi lórí kankan tó lọ nípa ọ̀lẹ̀ pé bí ó lè yín kó tó dà sẹ́yìn ìsìn àdóbi abẹ́mọ̀ ti àkọọ́lẹ̀ ti àwáwí lórí ẹ̀sẹ̀ tó dá ní àbí ẹ̀ńdí ń ṣe àwáwí lórí tọ́lọ̀ ní ọ̀lẹ̀ bí lórí ẹ̀sẹ̀ tó dá ní bí sàwáwí ẹ̀rẹ́ tí bá nàbí ìlú sọ̀tọ̀ mi kété wọ̀ lọ sí ìtútọ́lọ̀ ní kọ́ ọmọ ẹ̀sẹ̀ tuntun tí wọ́n ló kó àwọn ọmọ rẹ jáde sanabi adáwọ̀ kó wọn jáde tẹ̀wọ̀n kékeré tó àkọọ́lẹ̀ ti tiwájú pé ilé ayé lágbè àti ìdílé ayé òtítù àti torí kọ́lọ̀ tó dáná bí adáwọ̀ lọ́dọ̀ tó sọ fún àmàlẹ́kà yìí pé ìní dáhìn lọ́nù ìlọ́ọ̀dẹ kàdíìbà màá dàrú lẹ́kàn sókè pẹ̀ torí ẹ̀ tí ìwọ náà bá fi àkọọ́lẹ̀ ti àwa wò lórí tó ti ọ́ òbúrú àmọ́ ò lè fi ṣe àwáwí lórí tí wọ́n ti lẹ́tẹ̀ ó lè fi ṣàwáwí lórí tó ṣe ọ́ tọ́nà ń kọ́ pé yóò ṣe ọ́ àmọ́ ò lè fi ṣàwáwí lórí tí wọ́n dá lẹ́tẹ̀ torí ṣe eléyìí báyìí ẹnìkan ní ìtàn kan yọ tó ní ìyá àti ẹ̀ mọ́ báwo lè ṣe jẹ òkè wá tóbi tó ti sáré lọ ọdún mi lórí ìjọba tó ṣe pé bẹ́ẹ̀ lọ́lọ́run ló wọ ọlọ́run láti ṣe sẹ́mi fún òun ìyàbọ̀ òun òun báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ kó owó ti kàn dọ́rọ́ ni wọ́n fi kọ̀wé omi ah, àkọọ́lẹ̀ ti àkọọ́lẹ̀ ọ̀pẹ pé owó ti ló fi máa kọ̀wé ẹ̀ẹ́dẹ́ tó yé wa tó bá nìṣó wá sí lọ ọwọ́ òní máa lò fún gbogbo nǹkan tó da ọwọ́ òní bá kọ́lẹ̀ ti gbẹ pọ́wọ́ ti ló fi wá máa bọ́kẹ́ ẹnu àkọọ́lẹ̀ òfin ìgbẹ́ bá tó nítorí ti ẹni ilé ìjẹ ló ti jẹ nípa kádàrà mẹ kágbà kádàrà bọ èèyàn ò ní gbàgbọ́ tó kó tó gbà kádàrà bọ kọ́ ọ̀mọ́ ike máa ń kọ́ لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك بنتي يوم ọlọ́run ọ̀pá kọ́lẹ̀ pé yóò ṣe ọlọ́pàá ní òṣìṣẹ́ ọ. mọ́tò lọ ní ìtumọ̀ láti rẹ̀ èèyàn gún lọ́wọ́ àbẹ̀ èèyàn mọ́kàndínlógún kú ìwà nìkan ló kú. tẹ kò sábọ́lẹ̀ kó kù lọ́pàá ní òṣìṣẹ́ kù. tẹ̀lé mọ́kọ̀ ọba ó di irọ́ kan tó di mára pé ọ́ bàbá ìlú ló ti jẹ́ bẹ́ẹ̀ ah ẹ̀ ẹ́ nìkan mọ́ṣẹ̀rẹ̀ èèyàn tẹ̀sẹ̀ bọ́ọ̀lù mẹ́tò ṣe kan mọ́ra bọ́lọ̀ ń do jọ kú rẹ ló kò ní kúkú tó lọ jọ kú rẹ wọ́n máa akọ ọ̀bàtà ohun tó sì sọ èèyàn náírà tó kù náà làmìyọkùnrin ọ̀tẹ́ àkọọ́lẹ̀ pé wọ́n ṣe bò sí lọ́kàá làwọn ti kú torí ìdílé àkọọ́lẹ̀ ti gbẹ ìwé tọ́lọ̀ sí ni wọ́n kọ àkọọ́lẹ̀ ti gbẹ kò sí bá ti fi fẹ́ ìdarí ìpadà àmọ́ àdéhùn tó wà tó wà tó wà lọ́kọ̀ọ́ àdúrà múra sádùá náà àlè ìsìlámù. الحمد لله tá a bá dá ìkan yàtọ̀tọ̀ nínú ilé wa tá à ń ti ń kírun tẹ́lẹ̀ ìgboro àbí mọ́tíláṣí ni ká máa lọ mọ́tíláṣí ni ká máa lọ ẹ̀ ẹ̀ tá a máa lọ mọ́tíláṣí orí pọ̀ ń bẹ̀ wa gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan tá ń gbé ẹsẹ̀ ọ̀tún alẹ́ sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sẹ́sẹ́ wọn ni wọ́n máa ti pọ̀ dáadáa fún wa gbogbo ẹsẹ̀ òsì ń gbé wọ́n máa ti pẹ̀kẹ̀rẹ̀ fún wa nínú àdéhùn kan ẹ fún wa rògbòdò àwọn ẹni tí máa sọ òkùnkùn lọ sí mọ́sálásí tẹ́kùnkùn ni wọ́n rìn kò sí màlẹ̀ lọ sí mọ́sálásí fún wọn ní ròdùnú pẹ̀lú màlẹ̀ lá tó bá tọ̀ gbẹ̀dà sí à. sẹ́yìn bá ti lọ mọ́sálásí ní orí tó wà ń bẹ̀ òun náà ní pé mọ́sálásí tó pọ̀ sí mọ́sálásí tó pọ̀ sí tó fáà rí pé yẹ ìbòmínú ẹ̀ka kọ́ mọ́sálásí tẹ́ máa ń lọ mọ́sálásí ẹlòmíì wà tó bí sí torí pé àwọn kẹ̀kẹ́ yìí lọ́rọ̀ pé ká gbogbo lé rẹ̀ lọ́mọ kó nìkan mùsùlùmí tó bá tẹ̀ ń lọ ẹ̀sìn àwọn babaláwo náà ti tòun ẹ̀ dá lọ ẹ̀rì kì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mùsùlùmí náà tún máa gbé torí bí eléyìí dá yẹn òbúrú káláyè kírun nínú ilé wa àmọ́ fún náfìlà ìyẹn kọ́kùn àmọ́ àwọn obìnrin káyè kírun báwọn àlọ́ ilé fẹ́ kó kanú wọn máa lé ìdí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kò

ọlọ́wọ́ máa nà yín bẹ́ẹ̀ máa ń wúra bá ti tó ẹ máa ń lọ́wọ́ abẹ́tí òní ẹ̀dí òní abẹ́yìn náà tó ti bẹ́ẹ̀ tọ́tọ́ fúláì ẹ̀ṣọ́ àbá orí láàrin kì í jọ̀gbìn dàrúkì à ẹ ti mọ̀ kórìí lédè tí wa kọ́nà bá wa tó ṣe ẹ àwọn irú ọlábà ọ̀rọ̀ ọ̀rọ̀ torí iná oyàwó ẹ̀yìn náà wà lọ. olórí ọ̀rọ̀ àdúrà tó jẹ́ ó wà lẹ́tọ̀ọ́ fún bóyá gẹ́gẹ́ bá àwọn ọmọ ọmọ olóró lójú bóyá ká wá gbà gbà sí Tọ̀tọ̀ tọ̀tọ̀ àwọn tó fi àdó àti iṣẹ́ lẹ́gbẹ́ wọn mọ̀ polongo lójú àdó olóṣooṣù àdó ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àdó àdájúlò wà bọ́lá lọ́wọ́ ìkadà gbogbo ẹ̀rọ tó kọjá òkè yòóyò. So eléyìí sínú lànà àwọn mùsùlùmí ìwọ fúnra rẹ̀ láàrin rẹ̀ sọ́lọ̀ bí ọlọ́run bàbá láwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn àròyìn rẹ̀ nígbà tó forí kalẹ̀ máa jí lóru kọ́ máa fẹ́ lọ wàá rí àwọn dáadáa tó máa tẹ̀lé nù bí sàyè tòkè ṣe pé kọ́ wa lọ máa péjọ síwájú àwọn kankan máa owó làwọn fẹ́ pa jẹ́nẹ́rálì ẹni tá a dùn ayọ̀ gbà tó ní kẹ́ ẹ wá bá dùn ọgbà tẹnu pé lẹ́yìn àmì bá dùn ọgbà náà ní ká máa dùn kóró bá dùn olóṣooṣù ẹ má gbàgbé tuntun yìí o torí kẹ́ ẹ má gbàgbé tuntun yìí ó túmọ̀ sí kó ta pa lóṣù ọ̀kọ̀dá délé ìwọ máa fẹ́ lọ́n láàrin ẹ sọ́nà lóru máa fẹ́ lọ́n nítorí pásítọ̀ yẹn ọlọ́run máa fi ta lọ fẹ́ bẹ̀rẹ̀ kí n ta lọ talo fẹ́ tọrọ kankan fún talo fẹ́ tọrọ àforí kẹkẹ sí ẹ talo fẹ́ gbà gbogbo yẹn ti tó àlè ní nǹkan bí aago méjì sí ìgbà tá alifájà yọ yọ bí aago márùn àbọ̀ gbogbo gbà yọ yẹ kí yàn jẹ pé èèyàn jí láàrin gbà kó tẹ ẹ̀yàn náà fìlà kó tẹ rákà méjì kọ́ máa bẹ́ẹ̀ lọ́kọ́ máa sọ wọn tó máa ń fẹ́ wà á rí dídá tó ti pọ̀ nù gbèsè ayé rẹ̀ wọ́n ta ìsìn rẹ fẹ́ni tó jẹ́ pé kọ́kọ́ fẹ́ fẹ́ fi pa ó torí kọ́kọ́lọ́kọ́ wà jẹ́ kó o tọ́ aleykum salaam. bí o sì nù a wọn ní tí o sì tó burú nu kó fi lọ gbàgbé dókítà ọkùnrin ó burú jáde ó burú jáde kí ni o burú bẹ́ẹ̀ kó sì ọkùnrin àwọn òbí kọjá ìpèníjà ńlá ni fún ẹ̀ka ọ̀sìtò ọ̀sìtò ó kéré jù ní máa bàjẹ́ àwọn òbí. tó fi ẹsùn máa tọ́jú omi ẹgbẹ́ níbi àgbàlá níbi àárẹ̀ òbí àárẹ̀ ọmọdé ọ̀yẹ̀ ká ní ọ̀sìtù tí ó jẹ ọ̀sìtù tí ó wà fún àdáni ìtọ́jú àwọn ọmọdé kéékèèké àti bàbí àwọn ọ̀bẹ. eléyìí ìlú tí wàá jẹ ọdún ẹni púpọ̀ nípa àwọn àwọn àbá yìí ẹ lọ sí kìsì ń bẹ ọkẹ lọ wò náà létí ọ̀nà ìlú ọba ẹ rí bẹ ọ̀sìtù lọ sí ẹni tí ó ní ẹ lọ wò náà sáà ọ̀sìtù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tún lọ sí ọ̀sìtù ó tó kú lọ ní tìǹtìǹ tó ń ṣá àwa náà lè fi bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ torí pé ẹjọ́ tìǹyẹn bá ti máa ti ń ṣe láwọn yóò mọ ọwọ́ náà láti wó ọlọ́run sí bá wọn. tọ́jọ́ tí mùsùlùmí kọ́tọ̀ fún mùsùlùmí ọmọ ya rẹ̀ ẹ lọ́gbà tó wá náà dá yẹn o ẹ máa rántí wá náà dá yẹn kó o ti tó burú mẹ́ sunna anabisọ̀lá àdìsẹ́lẹ̀ wọ́n sọ fún ọmọ ọ̀rọ̀ yẹn wà wọn. bí láti ṣe sẹ́nà ìwọ̀n ìdùn àmì ẹ̀yà mọ́gbàgbé wa náà lọ àrẹ ìwọ ọmọ ẹ̀yà nígbà tí wọ́n máa lọ ọmọra lórí ìdílé káwọn náà sọ fún ìsìn ọmọ ẹ̀yà wa pé mọ́gbàgbé wa náà lọ àrẹ ẹ̀ máa rẹ́ wa náà lọ ẹ̀yìn tó dáa ọlọ́kọ̀ bá tó kọ́nà wà lọ bó tó àwọn sùn méjì lọ ìmọ̀ àti wà fún mi hàn mí àṣẹ mọ̀ láyé ìgbà